ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ẹ̀yin tẹ́ṣẹ̀ wọlé ẹ wò ó ti fẹ́ tán àti fẹ́ kásẹ̀ gbogbo ẹlẹ̀ ah, ṣe rí ìpele tá ti ń mú bọ̀ láti àárọ̀ ọ̀rọ̀ ti lọ ọ̀rọ̀ ti lọ kódà ọ̀rọ̀ yìí dẹ̀ ó dẹ̀ wá dùn mí ó ká mi lára ó ká mi lára pé ẹ rí wò ẹ rí wò ẹ má bínú ẹ má bínú ṣùgbọ́n ẹ sì lè lọ wò lórí wẹ́bsáìtì wa ẹ sì ní àǹfààní láti wò lórí Instagram and wa ẹ sì ní àǹfààní láti wò díẹ̀ díẹ̀ kan láti mú lò ẹ tó bá dẹ̀ ti wá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ẹ má pẹ́ ẹ má pẹ́ jù láti wá wà lórí ìjókòó ní báyìí ṣùgbọ́n iye tó kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ náà ẹ sì bá díẹ̀ kí ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí kí ni ohun tí mo fẹ́ yànnàná lé lórí òun náà ni àwọn nǹkan kan wà tó jẹ́ pé tá a bá ti bá pàdé nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ ẹ̀ tá a bá ti yẹ̀ wò pé ṣé a lè yí ẹ̀ níyè padà tí kò bá ti tẹ́ni ẹ bá ti ń fi hàn pé rárá mi ò ṣe yí padà àbí ẹ ẹ rí pé kò work kẹ́ni ẹ̀yà ṣe kí ni efele kó ferege torí irú ohun báyìí ó lè fa ìjàmbá ọjọ́ iwájú kí ni ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni owú jíjẹ ṣẹ́rí owó pín sí ọ̀nà oríṣiríṣi kò sẹ́ni tí ò lówó lára àfi tó bá yẹ pé kò nífẹ̀ẹ́ nìyẹn nìkan ló kù ẹ̀yin méjì jẹ́jọ́ wà nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ kódà àwọn kankan wà tó yẹ pé wọ́n ti ẹ̀fẹ́ ra gan bóyá ọ̀rẹ́ lásán ni wọ́n ṣùgbọ́n ìṣọwọ́ tó fi ń rí obìnrin yẹn pẹ̀lú ọkùnrin míì à inú ń bí ọkùnrin yẹn àbúbìnrin gan kó máa rí ọkùnrin yẹn pẹ̀lú obìnrin míì ṣùgbọ́n àwọn fẹ́ ra o ìṣọwọ́ tí mo máa fi jẹ owó yẹn sínú ó máa ń ní agbára ká máa tún sọ̀rọ̀ àwọn tó ń fẹ́ra wọn ibi tá a bá ti rí pé owú jíjẹ wà kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ pé bóyá èèyàn ń jowó ara wọn lóòótọ́ ẹ̀yìn ẹja mọ̀ kan lójú ẹ̀ ṣùgbọ́n kí wọ́n máa gbé kọjá àyè tó jẹ́ pé owú yẹn wá ń fa ìjàmbá wá tó jẹ́ pé ibi tó jowú dé bóyá ìyá ọkọ àbí mo tẹ̀lé pé ìyá ọkọ bóyá àbúrò ọkọ gan òun ló wọlé kò dẹ̀ tí ì náfààní àti ẹ̀rí bóyá ìgbà kọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ wá láti wá kí wọ́n yẹn obìnrin yẹn kíákíá o ti mu àbígbàgbò ọmọrógùn gbùn síbi lẹ́nu gbòòs ó torí pé o mọ̀ pé àbúrò ọkọ òun ló nà irú òun bẹ́ẹ̀ kódà kánípò tí ń rí tẹ́lẹ̀ o ti ń bá wí kò gbọ́ o ti ń bá wí kò gbọ́ irú òun bẹ́ẹ̀ tèmi bá máa gbàyàn nímọ̀ràn rárá òun bẹ́ẹ̀ ó lè fa aburú ọjọ́ iwájú ó lè fa ìjàmbá tó jẹ́ pé wájú ò ní ṣe lọ èèyàn ò ní ṣe padà sí ṣùgbọ́n nísìnyí báyìí tó jẹ́ pé àyè sì wà láti ṣe àtúnṣe kéèyàn ya ṣe kíni kéèyàn ṣe àtúnṣe ibẹ̀ owú jíjẹ àní pé kò ṣe ohun tó máa ń wà nínú ẹran ara ṣùgbọ́n tó bá ti ń kọjá àyè tó ti ń mú ìpalára wá ó yẹ kéèyàn tún wò lẹ́lẹ́kejì ìyẹn ohun jíjẹ kí ni ohun kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ìgbónára àṣẹrí eléèlówá burú jù kí là ń pè ní ìgbónára kí ohun kékeré máa ti ṣẹlẹ̀ báyìí ni ohun burúkú ṣáà ló máa wá sí ọkàn yẹn láti ṣe kò lẹ́sẹ̀ pé ó máa wá sí lọ́kàn láti ṣe nìkan ó máa ṣe ni ó máa wá látọ̀dọ̀ ọkùnrin ó máa wá látọ̀dọ̀ obìnrin àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n ní ìgbónára tí obìnrin yẹn kó máa ti ṣe nǹkan kékeré báyìí ó lè mú ibi pa kókó fọmọ lórí gbáà bẹ́ẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ ó dẹ̀ tún lè wà tó yẹ pé ó máa wà kẹ́rìn ó lè máa dáná kódà ó lè bóbìnrin yẹn gan fọṣọ ṣùgbọ́n ìgbónára yẹn ó ti kọjá àyè ó lè jóbìnrin náà ni tó jẹ́ pé ká má ká tó wí ká tó bọ̀ kíákíá o ti bọ́ sílé ìdáná ti yọ̀ bẹ́ẹ̀ irọ́ ìgbónára yẹn ti pọ̀ jù àwọn ilé ò lè fa ìjàmbá ọjọ́ iwájú tó jẹ́ pé ìjọ tí kò bá séyàn bẹ́ẹ̀ àbí kò sí nǹkan kan tí kò sẹ́ni tó máa là yín kí ló máa wá ṣẹlẹ̀ àwọn obìnrin ní nǹkan tiẹ̀ burú débi pé ibi tó bá ti ṣèyẹn báyìí wọ́n máa sọ pé òkú méjì abọ́lọ́run lálejò òkú méjì wo ló bọ́lọ́run lálejò ibi mo ti jáyédé tó kù méjì fífẹ́ bọ́lọ́run lálejò tó kù méjì bá máa bọ́lọ́run lálejò gápá kìíní gápá kejì ẹ̀hẹ́n jẹ́ kó máa bọ́lọ́run lálejò ṣùgbọ́n irú nǹkan bẹ́ẹ̀ rárá kéèyàn yẹra fún ohun méjì yẹn ó ṣe kókó owú jíjẹ tó bá ti ń kọjá yìí tètè ya bẹ́sẹ̀ sọ̀rọ̀ bẹ́sẹ̀ sọ̀rọ̀ tó bá ti bá sọ̀rọ̀ tí ò bá ti gbọ́ tètè ya yí kó tètè ya gba ọ̀nà bòmí lọ ìgbónára yẹn tó bá dẹ̀ ti ní kó ti ń kọjá yìí nítorí mo rántí ìtàn kékeré kan tó jẹ́ pé ọkùnrin yìí ó sáré jíjáde ní ẹ̀bùn ló lọ rà fún ìyàwó ẹ̀ ẹ̀bùn wo ló lọ rà fún ìyàwó ẹ̀ ó lọ ra ẹ̀bùn kékeré kan ṣùgbọ́n òun náà wá ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ò ti ṣàfihàn fún ìyàwó ẹ̀ ìjọ ìgangan ló fẹ́ fi ṣàfihàn fún ṣùgbọ́n kí ló gbede báyìí tó kí ló gbede fún tó wá fi hàn olólùfẹ́ wá ní pé so òun gbé nǹkan pamọ́ fún mi òun gbé nǹkan pamọ́ fún mi ìwọ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ká tó wí ká tó fọ̀ ó sì bọ́ sílé ìdáná ó yí mú mú ṣáná ó mú pẹtrol ó dá sínú mọ́tò ó dáná sínú mọ́tò yẹn ó dẹ̀ jóná yángányángán ó jóná lónìí gidi ẹjọ́ irúfẹ́ wo la máa pè yẹn ṣé ìfẹ́ oníjàmbá ni àbí ìfẹ́ ìpalára bẹ́ẹ̀ ni ẹ wò àwọn Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọ wájú sí ẹ kò ta tó bá kọ̀yìn sí ẹ kò ta tó bá wá kù wọ nìkan hmm tú èrò ara rẹ kó tó pa ẹ wo ẹni tẹ́mi àní máa rí jù báyìí lọ lórí ètò wa ètò yín Miliki Express fún àǹfààní ẹ̀yìn tẹ̀sẹ̀ dé bẹ́ẹ̀ ni àti kásẹ̀ ètò lẹ̀ mìíràn parọ́ fún yín ẹ̀pẹ́ dé ẹ̀yìn gangan ẹ̀yìn gangan ẹ̀pẹ́ dé kí ló dé látàárọ̀ náà látàárọ̀ ẹ̀pẹ́ dé ṣùgbọ́n tó bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ promise pẹ́ dé pẹ́ dé ẹ mo gbọ́ yín mo gbọ́ yín ẹ bẹ́ẹ̀ ni èmi náà jẹ́rìí ẹ̀ní pẹ́ dé ẹ fún ẹ̀yin tẹ́ fẹ́ wo iṣẹ́ wa lọ́kọ̀ọ̀jọ̀kan ẹ ní àǹfààní láti lọ lórí wẹ́bsáìtì wa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 fún ìpolówó ọjà ẹ bẹ́ẹ̀ ni ẹ lè pè mí sórí zero seven zero three nine four three one three five three zero seven zero three nine four three one three five three bẹ́ẹ̀ ni torí ìpolówó yẹn ó ṣe kókó kò sí nǹkan tá a lè bá yẹn polówó kò sí nǹkan ẹ kò gbé anything anything tẹ bá ń tà ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ ohun tó ń pa owó wọlé wá fún yín tó bá kódà kó jẹ́ gàrí àbá ìpolówó ẹ̀ àbá ìpolówó àwọn èèyàn á pákéjì ẹ̀ fún yín kódà kẹ́yìn kan máa ẹ̀ mọ̀ ara ara ọ̀dà pípọ̀ ń ṣe gàrí mò ń polówó yìí bẹ́ẹ̀ ni ẹ gbé wá fún ìpolówó. ẹ wo ilé onílé wa yìí tèmi ọ̀nà nínà wá ewu ọ̀nà ní wúwá káwá fi rí àti ayọ̀ ká fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé wá nípa ṣé wá ń lọ yìí ó ní wọn la fẹ́ lọ jó sí ẹ já lọ gbọ́ ṣúgà mọ́mì ẹ́ ṣúgà mọ́mì yéè ṣúgà ẹ́ ah, ẹ já lọ gbọ́ ṣúgà mọ́mì láti ẹnu tẹ́ni makanaki ó yá ẹ́ ṣúgà mọ́mì ṣúgà mọ́mì ó dàbọ̀ ẹ́ tèmi nílé ẹ́ ó dàbọ̀.